المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àsopẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa olùfẹ́ wa àgbà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́ ọlọ́run kọ́ nábì náà tàwọn rálẹ̀ rẹ̀ sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà tọ́láwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ọlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti gbígbà ọlọ́mọsá sànú wọlá àtàlùkìyàmọ̀ wọlá kùránù karim wọlá láìlá ìlọ́lá nígbà tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àwúrọ̀ ọjọ́ òní oní ẹni alkaul mufid wọlá kitabu tawhid gbólóhùn tó fi yanjú jùlọ nípa ìmọ̀lọ́n بلا بداوى محمد بن عبد الوهاب رحمه الله في بداوى محمد بن صالح العثيمين في شهر أولى قالوا بقى صلى الله عليه وسلم قالوا بقى قالوا بقى قوة قالوا قالوا بقى قالوا بقى قوة يوى بقاسم سيالا يلو قال القرآن الكريم ولا لا إله إلا الله بمسائل عبد العبيد fi masáìl àwọn ẹ̀kọ́ fẹ́ yìí àwọn ẹ̀kọ́ wà mẹ́tò pọ̀ al'ula mas'ala náà kọ́ annadawata ilallahi tariqu man ittaba rasulullahi sallallahu alaihi wasallam fi ala qulu bi annadawata ilallah kema shi wazi kema shi sai dawa dai mu firo wa gugu wa kama kai ishe wa ó di wa iṣẹ́ wa ní iṣẹ́ ẹ̀dá wa níwọ̀n bá gbọ́ra wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó di ẹ̀tọ́ wa mú síkú fún wa nítorí àhán nabi muhammad sọ̀tọ́lá pé balẹ̀gbẹ̀ wa ní wàlà wa áyà gbólóhùn yẹn ó ti mú ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ yẹn lómùgbẹ̀ wọ́n lè gbólóhùn kan ló bá gbọ́yé ní islam ṣùgbọ́n lómi wọ́n lè di àfáàrẹ̀ kìkẹ́ tó wà á kúrán sórí tó wà á duwàlí sórí áyà ah, wọ́n tó bá ti gbọ́yé balẹ̀gbẹ̀ wa ní wàlà wa áyà ó di yé wa gbìyànjú àti máa ṣe dáwà náà olùmọ́sá àtúbọ̀ yìí wọ́n náà bà wípé anna dáwàta ilọ̀lá wípé ṣe dáwà yìí tọ̀rí kùmùnì tíba àrùsùlùlá ìsọ̀lọ́lá àrùsọ̀lọ́m ojú ọ̀nà tó kàlí òjìṣẹ́ ọlọ́sọ̀lọ́lá àrùsọ̀lọ́m ni bákàtà min kọ́ọ̀lì ilé ìyàmúlù gbọ́dọ̀ pé kùlà áàbì ìsọ̀bílì àdìhù ilọ̀lá yìí alábàṣírà aláwọn ìtàbáni sọ pé sọ pé mò ń kúrò ìṣọ́nà ọlọ́wọ́ bá ojú ọdẹ ìlójú ọ̀nà tèmi ìṣẹ́lẹ̀ tèmi ni ìṣẹ́ tèmi gbé lọ́wọ́ ni pé adúgbò ilẹ̀ lẹ́yà alábàṣẹ́ra mò ń kúrò ìṣọ́nà ọlọ́wọ́ pẹ̀lú àjùmọ̀ àbújẹ́jú bàṣẹ́ra yẹn wọ́n wọ́n dá òsì ọdún ana ابن القيم رحمه الله منصف رأيك لا يكون الأب من أتباع محمد حقا حتى يدعو إلى ما دعا إليه رسول الله صلى الله عليه وسلم أن يقول لي جمالي أنا بسألك قل آه وما نبي ما نبي نيو حتى يدعو أفسنا ما كنت في نبي تبسي أدي أدعو إلى الله أنا يوم أن تبالي تبالي سواء قرمالي ينزل في سداوة أو تبالي بابا gbogbo ẹmọ kírun lásìkò fa ìgbà tó fáwọn yàn wọ́n yà o ṣe ẹmọ ṣe dáwà nù wọ́n ni ẹmọ máa sọ ẹwà ẹmọ máa kọkọ̀ máa o kò bá ṣeré amó ọlọ́ọ̀nì kan àti ẹwà àdúrà sí o ṣe dáwà nù ìjọba máa ń kára àìmọ̀ ń pè yàn àmì ìmọ̀ mọ̀ ní pé ọ̀rẹ́ tó wà àdúrà sí lómi àfọlọ́hùn ó ní ọ̀rẹ́ ká bá bọ́kànlẹ́ lómi àfọlọ́hùn gbogbo àwọn sọ nǹkan náà nìyẹn ọlọ́mọdé àfúrà yìí wa ìmọ̀lẹ́ pé ara bá sí àtàlọ́wọ́ yẹn kọ́ jẹ́ lójú ìmọ̀ sí jẹ́ lójú ni rí ìmọ̀ ọ̀nà mélòó ni mà kú sí àkàbírù ọ̀nà mélòó ni pàmò kú sí mọ̀rásìbò ìlú ọ̀nà mẹ́ta nọ ìgbẹ̀yẹn kọ́ àkàmù ìlú ló ti sọ ọ̀nà méje méje ọ̀nà kàwọ́ bí bọ́ ọ̀nà bìrọ̀ àfi sílẹ̀ ni méje ni yàrá ìdí ẹ̀ṣẹ̀ wò kàmírù sí mẹ́rin márùn-ún ní márùn-ún ọkà ìbalẹ̀ bí ọkà tòlótòló àá kàmírù sí méjì kàkà ọkà gbọ́ bá rí méjì yẹn àrẹ elmu ilé ìjọpọ̀ dìmọ̀nù ìmọ̀ àmàdájú kí ló ń pè ní elmu idraku shay'an ala haqiqati idraku jaziban ko man kan bo ti ti re to ti maun ni maside látàjúwé ní base ten nínú mathematics ayé kọ́nà fún ti professor ní kò lè sọ pé two plus two is five two plus two ayé ní ma jẹ́kiri four ní base ten ní ní base mi yẹ lè mọ tó ma tó ma jẹ́ o àmọ́ ó di wa òjòrò akọ̀ṣẹ́ ọmọ nǹkan ala àkíkàtì ìlú bó ti rí sàyè hàn ìjọra tẹ́ ní ìmọ̀ jẹ́ àzímọ̀ tó jẹ́ lójú lọ́rọ̀ bá wà ọ̀ àṣẹmọ̀ tó jẹ́ lójú bẹ́ẹ̀ ọlọ́run bọ́ wọn bí kí ọ̀dáṣù ọ̀yàn tí ẹ̀rí ẹ̀rẹ́ ẹ̀rí mìíràn pé arahmanu ìgbà àlùsí sáwà kò lábísì ó díye wa láà kọ́dà alẹ́lẹ́fù náà ẹlẹ́gẹ̀ẹ́lì azọ́nù ìṣòwò azọ́nù àmọ́dá ìgbàmà rẹ̀ wò two plus two oh four ni four ni four ni no five ni ẹgbẹ́ kò sí ìdákàjà lọ kọ́kọ́ gbà ẹ máa ní two plus two four four four ah five ọ̀dẹ̀ lójú ọ̀dẹ̀ kọ́ ọ̀dẹ̀ lójú bá ní two plus six three four four four four ọ̀dọ́dún kọ́ ọ máa ẹ̀mọ́ kọ́ mọ́ dọ̀ lójú kò lórí kò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gọ́nù gọ́nù ẹlẹ́kẹ̀dínú mànù ìmọ̀lónà ọ máa máa ìmọ̀ ó di ẹlẹ́kẹta ara ọ̀ ara ọ̀ àṣẹ́kù ọ̀ṣẹ̀ wúra ìsìnmáyé rábí àṣẹ́kù ọ̀ṣẹ̀ wù ọmọ doubt eléyìí ọmọ àmọ́kọ̀tọ̀ lójú ni eléyìí on doubt doubt rẹ etu ni etu etu is four twenty four five ni eleven kan náà jọ wa ìdánù yẹn ọmọ lójú pé three four ọ̀pọ̀ ju dáùtì yẹn lọ àmìlẹ̀ dáùtì yẹn àti ìgbà yẹn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó di ní wọ́n ti accept rẹ́b kí ni máa fọ́ àbí ẹ́ two plus two mílíọ̀nù kàwé three ni kọ́lá mathematics mo ti máa wọn school three ni títọ́ no four ni àyè àwọn àkáyè three ni three yẹn ti wá dé lójújú four lọ àyè máa ń oyè yín ó dé lójújú mímọ̀ yẹn lọ ó fi opposite sọ́nù lòun ó fi yín ọ̀ọ́mọ́ ṣùgbọ́n ó fẹ́ fura sí díẹ̀díẹ̀ ọ̀dà àrùmọ̀ lójú ni ó dá fọ́ọ̀nà mi dá five number five kí ni àtọ̀dọ́dọ̀ ah, rẹ̀ nù díálù basket àìmà tó fúyẹ́ two plus two ìmá ọ̀lá inú mọ́ lẹ́sí jù ní mọ́ títí ìmá two plus alákùn tọrọ wà mú ìmá tẹ̀ ìmá kọ́ ọmọun ga ìmà lòun náà kí ọ sí ẹ̀mà fún mi ọmọun òun ga ìmà lòun náà ó ti yé tí ó yá àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú bẹ́ẹ̀ lónìí àwọn ọmọ wọn ti bàbá àwọn ọmọ ọmọ àwọn kò gbọ́ ọmọ ilé ló mú ìkàwà abdulhamid kisk ó ní àrùjáde àrùbá àwọn èèyàn kúndùnà mẹ́rin yẹ́dùrún yẹ́dùrí yẹ́dùrún yẹ́dùrí wọ yẹ́dùrí annáwó yẹ́dùrí fìlárìkà alimun fàkàtàkì ó ẹn tó nímà tó mà kú nímà náà ilé yìí alim àfáàní ẹ máa tẹ̀lé ابن يدري ولا يدري أنه يدري ذلك الرافل فنبهوه انت نقوم بقومه ọmọ ọgbọ̀n eré yóò kẹkùn nínú ìkàjì pé a ah, ló máa rẹ̀ bí jímọ̀ ti tàǹfàní ní nàmdárì ẹdínú yẹ́dìrì ọ̀ yẹ́dìrì anna ọ̀la yẹ́dìrì kọ̀záàlì kàjá ìlú ní fàálímọ̀ ẹnjọ́ mà bí ilé ìdí alùbà fìsì ní ìgbà fún wọn ọmọ two plus two ọ̀rẹ́ àyè mo lẹ́gbẹ̀ẹ́ ọmọ arithmetic gba ní ìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ olùpàlókòrò jìnà ní àkọ́ tuntun two plus two ìfọ̀ nítorí wàá burú jù ní bẹ́tìnú la yẹ́dìrì wọ́lá yẹ́dìrì ẹ̀nà òlà yẹ́dìrì ọ̀làlẹ́ kàbíròn ìtòrókò ṣe àbíwájú tó ọmọ ọgbọ́ ọmọ ẹgbẹ́ ní two thousand five ni ọmọ ọmọ ọkùnba adìsẹ̀lẹ̀ ọmọ ọmọ ìlú akíkọ̀rẹ̀ fún yín ọbẹ̀ ẹ̀dùnú la yẹ́dìrì ọmọ wọ̀lá yẹ́dìrì ẹ̀nà ọlá yẹ́dìrì òfin ọkọ̀ ọmọ ìlọ́kọ̀lá yìí wà láyé àwárí yìí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn aláìwọ̀n mọ́pa ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ mọ́pa ìsìlámù wọ́n ń gbọ́n aláfà wọ́n ń gbọ́n aláfà yóò ní dẹ́rẹ́ kama yà dúró zamani kala rasulullah sallallahu alaihi wa sallam tí ma wí fún yín ni o ní ìrọ́ ni àdìs ma odó ẹni dẹ́rẹ́ kama ẹyí bí i kọ́ra sí yí náà gẹ́yìn náà máa yí ó ní ọlọ́mọ sọ̀rọ̀ nù ọlọ́ba sọ́kọ́ sí lọ́ni yẹn kí ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà ni jaa ilmu mọ̀rọ̀ kìí àjọ mà ní ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ rákà bẹ̀rẹ̀ tí ọmọ tí ó sì mọ̀ fún wọn mo sọ ní ìsìn mo sọ ní àti ìdílé àbí ìyá ẹ̀rù mọ̀ rákà bọ̀ máa ń gbà fún wọn mà yóò máa yarí fún yín ni ó sì máa pàdé ẹnu sì dùn bí ṣúgà ó di ìyá ẹ̀rù mọ̀ rákà ìyá ẹ̀rù mọ̀ rákà ìwọ́n tó máa ń gbé ìṣẹ́kù máa kọ̀rẹ́ tì rẹ̀ kan sì wà lórí lọ́pọ̀ alágbèmọ̀ lóòrò lóòrò ọ̀pọ̀ ó wa ọlọ́mọ sọ wa ní ọlọ́ba lọ́la kejì ńkọ́ wọn náà lónú méjì ní tọ́nà kó kíkà ní báyìí nìyí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ha sórí mi kí màá mi àwọn nǹkan wáyé mi ò máa èyí gbogbo àlà ní mr nínú agbára ìwà bí ràásà kí ni àwọn ìgbésẹ̀ àwọn sọ̀kálù tó kú mr bí mo rí rẹ̀kọ̀dà bí rẹ̀kọ̀dà bí rẹ̀kọ̀dà pé tí mo mọ̀ rẹ̀kọ̀dà pé ó wà ní ọpọlọ wa ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ máa tì sí gbogbo wáyé máa

وأشمل من ذلك وأبلغ من متابعة الآية أن يقال أنتم سيدي تقوى ويسنوا بلا تقصد لدي لناني بكني أن الدعوة إلى الله بلا يمكسان لعبا طريق الرسل قالوا جوانا موج أجيش لعبا وأتباعه بأتهم عليهم طبعا نسكوه ما في كريستيان سكول مولا نتعمل سكول لا أدنى primary school tó wá sọ wá pé jésù wà tó ń ṣe dáwà tó ń ṣe dáwà kọ́ lọ sí ọ̀lùbọ̀n fìṣẹ́bẹ̀n mọ́jọ́ ń pa ẹja wọ́n ní àà ní sẹ́gẹ̀ máa pẹ̀ kí máa mú ẹja máa àwọn méjì fíṣẹ́ of men fíṣẹ́ of fish yọ sunday gbogbo class of class captain gbogbo àwọn wá sí class òun ti kọ́ sí ọjọ́ ọ̀tọ̀tọ̀ monday ní assembly ó ti pè é wọ́n sì gbà fún assembly yìí ẹ̀ wá church àti ìwọ̀n ti ń fọ́ọ̀sì tí ń fọ́ọ̀sì àwọn ẹ̀tí pẹ́ẹ́rù ìgbà tuntun ti wọ́n ti gbà ẹ̀ wọ́n lọ sí church wọ́n lọ sí school ọjọ́ monday àwọn àti mẹ́ta àjẹgbà wọ́n àlágbára yẹn yóò máa rántí lẹ́kọ̀ọ́ báyìí ó di ọ̀pọ̀lọpọ̀ kó sànù wa àti ọlọ́wọ́ tó sànù wa kò sí school mi agbẹ́rẹ́ ti wo wani ọlọ́wọ́ kó sànù wa náà so ẹgbọ́n jẹ́ mẹ́lẹ́bí sẹ́lá àkókò ṣe dáwà nígbà tó àṣàní àbí àtẹ̀mbíò aláìkìláàs ọ̀họ̀ àkọrù wọ́n tàwájí gbogbo ẹ̀ṣì kásìkò nítorí tọ́lọ́n kásìkò ìkìláàs nítorí tọ́lọ́n ojú orí nígbà wọn mọ́tò sí tàzánà lọ́nà àbọ́kà gómìnà himawullah ó ní bá ṣì kẹ́ntì tọ́lọ́n ọba ọlọ́wọ́ àṣìlẹ̀ ayé náà fẹ́yìn ilé ayé yẹn ọlọ́mọ kristiani fẹ́ ní bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́mọ bá ní ah, ọ̀rọ̀ ọlọ́mọ bá ní inú sọ́dún kọ́tọ́s one twenty eight verse twenty seven ọlọ́run ní kíni wọ́pútàgì fíìmà àtàkà lọ́wọ́ kíni dára la àkàrà ìjọba fi wá gẹ̀ẹ́ tọ́lọ̀ fún ọ tọ́lọ̀ fún ọ tọ́lọ̀ fi fún ọ ọgbà tọ́lọ̀ fún ọ ipò tọ́lọ̀ fún ọ máa fi wálé tàbí kìyàmà bọ́lá tó ti lọ ọkùnrin náà ilé ayé fún ẹ wọn ó àwọn fọ́mọ̀ fi wáyé pé ilé ayé dàbí òjì ni òjì ìdánilé òjì olùgbà láíláí àwọn tó bá kọ́yìn sí òjì ilé ìdìbò wọn ó mọ̀ tẹ̀lé ọ̀nì ilé ayé rí ẹ̀wá mọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn dábàá tó tọ́lọ́ ọba ọ̀láyé ọlọ́run sí náà fún wa ọlọ́run ọba bí ara bá mi ni bá mi ni tí wọ́n kú bí ojú ago tí wọ́n tó kù yẹn dèbí ojú ago báyìí ló kù kí gbọ́n fi yíwọ́ ọlọ́run là ẹ̀rú ẹ̀ kọ́mọ̀ sí káà ìkìní àyínà tó káràjì mo lọ fẹ́ gbáwé ẹgbẹ́ kíkáyè tó bá kú bí ojú ago tó kí ẹ táǹsì tó yẹn dédé ojú ago ni wọ̀láhì ọlọ́run yọ̀lú ẹ̀ bí ọlọ́run sì máa fi wọ́n dà sọ́bẹ̀ ó di ọlọ́run pé ọlọ́run pé àwọn òṣìṣẹ́ wa ó ti ó ti kíni ó ti jákàn já nasoro náà ìrànlọ́wọ́ gàdé ni ó mú láti ìrànlọ́wọ́ sábà náà lọ́ba wọn wọlé àti alùpùpù yàmà ọ̀nà kùrọ̀ ánà kẹrin نعم التنبيع يؤخذ من قول عدو الى الله ممكن كانت الله وبعض لهذا قال لان اكثر لان كثيرا من الناس او الى الحق ويدعو الى نفسه ويقول قبل عمية تبارك انسي سوازي لولي دودوغان ان تكري سوازي او يبي بلوي كيف يقول لك الو كيف يقول لك يلاني ميلا ذلك a máa bọ̀ kílẹ̀ máa mi náà ó ní ìkànnà àti wà fún very important adúwò ila Allah ọ̀là ààbà bí a ní kàfíra mi náà lọ́pọ̀lọpọ̀ náà ènìyàn lọ́dá ila al-haq kọ́nà àti máa ń tẹ̀sí sí òdodo fọwọ́ yadúwò ila ogun ah! bẹ ọmọ ìlà zalik فالذي يدعو إلى الله هو الذي لا يريد إلا أن يقوم دين الله الله أكبر هو هو الذي لا يريد كثير إلا أن يقوم دين الله كثير ما تلواجه كثير ما قاتي كثير ما راه هذا هو يا براسل الله ما بقى كثير ما راه نعم والذي يدعو إلى نفسه من لم يسمع فهو الذي يريد أن يكون قوله هو مقبول يقرأ رؤون قصه في داعية وفقوا يكبر وتنصم أنا ما تقول ذلك وبو إذا وضع عراو والذي يدعو هو الذي الذي يدعو إلى نفس نفسه هو الذي يريد أن يكون قوله هو المقبول معقل كان أو باطلا أقول له سحني رلهم قوي أقول له ọkàkùn ara ọ̀ dáyé ìsìláàmù ọkà tó bá yí pé òótọ́ ìgbẹ́ lọ́wọ́ ẹ̀tọ́jẹ́ ọ́fún ètì rẹ̀ gba òótọ́ ẹ̀ wọlé ó di yíwa kọmọdé àfúrọ̀ yìí wọlọ́ba asálìsà ẹlẹ́kẹta àbí ìnàlùbàṣírà tó bí fara ìdí ó náà ni pé kéèyàn má mà lójú nípa àwọn tó jọ́nà yàn ọjọ́ ara yẹn ni kéèyàn jẹ́ kéèyàn dáyà lójú ó gbé abdulgari àbí nítorí kàtàwé ìdí kìí àkàmù tawhid albasira nù mo ti lẹ́gbẹ̀ẹ́ kò sọ́rọ̀ ọlọ́ọ̀bà àkàmù tawhid ẹ̀hà mẹ́ta tawhid ẹ̀hẹ́ akúwa ẹ́ tó bí lọ́lẹ́gbẹ̀ẹ́ gáàdù àkókò ní ọmọ wa توحيد الألوهية أقول نعم توحيد الأسماء والصفات يعني نعم أقول كان يقول لي جديد يقول لهم قالوا أنا ما فوني هو أنا ما فوني قال أنا ما فوني أيوة كابو أيوة أبلا كيف يا توحيد الربوبية ما بيفعلوا ما ما نكتب ما تلاقيه قوي توحيد الربوبية بس بس إيد الرب إلي أوقف رجع بعضه mọ́sùlá ọ̀sẹ̀ sí ìdílánà sí kéfèrè ayé náà onítàǹbò tí bá bèèrè pẹ̀tà lọ́dọ̀ sẹ́mà kí ní èwì ọlọ́m kùsàkùsà kò lọ́dọ̀ sẹ́mà ẹ̀ ẹ̀ka òkúlẹ̀mẹ̀rì ológun alábẹ̀rẹ̀ pẹ̀tà lọ́dọ̀ irin yẹn gan irin tí lógun wọn gan kí ni ọlọ́m ó di ẹwà ẹlọ́dálẹ̀ ẹlọ́dáwà gan ọlọ́m ìtàwọ̀ sí ìdè rògbòbíyà ni ìtàwọ̀ sí ìdè rọ́bù ìtàwọ̀ sí ìdè rọ́bù ها عليك توحيد الاسماء والصفات دي نفجو دي لو كنت مسجدون ها شوز عليها فما بلفيس كيف بتعرف كيف بتعرف kẹgbẹ́ kan sọ pé òun ni bọ́lọ́lọ́ kan ta orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ tó kọ́ sàlàyé ẹ̀gbẹ́ ní kíkún kíkún lẹ́kùnrẹ́rẹ́ توحيد الأسماء والصفات إفراد الله أراه ربوبية huwa ifradullah bó ṣe ẹ̀tọ́rọ̀ ìdílé wa tọ́rọ̀ ìdílé wa agbẹ́yìn mú ní ìdílé pípẹ́ ọ̀sọ́lá bá ara ẹni ọgbọ́ yé ifradullah fi asma'ihi wa sifatihi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ إفراد الله في أسمائه وصفاته لا نذير لا إبي ربوبيني لا ند لا إبي ألوهيني لا شريك لا في من التوحيد الربوبية إفراد الله بخلقه وملكه وأفعاله لا ند لا ọ̀bọ̀lọ́ lọ́kàn nípa iṣẹ́ rẹ̀ nípa ìdẹ́dẹ́ rẹ̀ ọlọ́run ọba mi ò sí láyé ibòmíì tí wọ́n náà tó dá tó máa tiẹ̀ dálẹ̀ tiẹ̀ ara o ìṣòro ọba kan ní ayé ibòmíì tó náà lóòrùn tiẹ̀ gbogbo òdíyọ ẹ àwọn nìkan ní ṣe àwọn kankan sì máa ràn lọ́wọ́ pé bákun mínísítà fà uh, súpámẹ́ mínísítà kan pé àtúntò aláwọ̀ nígbà àwọn mínísítà kan pé ẹ̀yin ẹ̀mọ́ mójútó òun o tí wọ́n yọ ẹ̀yin tó bá ọkọ̀ sí gbogbo àṣẹ ọlọ́ọ̀bà ni wọ́n fi màláìkà kan sílẹ̀ ó kàn fi màláìkà sílẹ̀ ní ọ̀sán ni àti màláìka ẹ̀kùn ní kíkà yẹn díwọ́ ìnáma àmúrò ìzà àrádà ṣe àbí ẹ̀kùn ìdáwó kéde kọ́ọ̀n ti ẹ̀jùbá lọ báyẹ̀kùn ni àwọn ìmọ̀lẹ́gbẹ́ ọlọ́dún kó báyẹ̀kùn ọlọ́dún kó báyẹ̀kùn ọlọ́mọ wí ní káàfù náà kọ́ọ̀n parí ó di yẹn bó ṣe rí nu ìfọwọ́dọ́lá fi àsìmá ìhì bọ̀sífàtì ìhì láàbí ìrọ̀lá àyàkùn ti parí lóòlógún jù wọ́n fi àsìmá ìhì لا نظير لا دبي وما لك اطلق وأن نثبت له كثر ما سمع ما أثبت لنفسي أو أثبت له رسوله في الكلام هذا في ما سمع بعد شوف تراري شوف تقراري أكي ديو جاتاري بغير التمثيل ليس وجوهي لا يقول الكلام وجاء هذا بقني هذا بقني ليس كمثله شيء هو السميع البصير من كل تكييف أبيعك آه باي بفاري أرعتوه من الولد في سبحان ربك رب العزة أما يصفون ودي بقول لك حصل مجمع مجمع بقوبة من غير تعطيل بين فرضا وكني ولا يحيطون بشيء من علمه إلا بما شاء gbogbo ọgbẹ́ àwọn àfáwọn yọ́rọ̀ kò bá sọ́rọ̀ wọ́n kí wọ́n jáde kiri kí wọ́n lọ gbọ́ orí wọn ni ìlú nọ́ọ̀sì kùrán lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni ó di yé wa kí wọ́n bá fẹ̀rẹ̀ yìí wa ẹ̀kọ́ kò fi dáadáa ó wà very very important ó ní mo sọ fún yín pé ẹ̀yin alùsùnà Kaduna ẹ̀wà lọ́kì àwọn ń tọ̀rí Kaduna ń wò ó lágbára síbẹ̀ jẹ́ àwọn oníbídíà tí wọ́n bá wọn oníbídíà gidi kàdé bí tí wọ́n fọkàn ń ṣe déédéé ó ní kí ní gàgé kéré ni àfihàn múra ọgbà àwọn bídíà àwọn bídíà kéékèèké alùbàdìrí káàkiri àdúgbò tẹ́ ń bá káàkiri àdúgbò yìí àwọn bídíà kéékèèké ó ti yé àpapọ̀ tv ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa naam sọ̀rọ̀ ọlọ́run kí ni àdúgbò sí ọ̀dọ̀ ibi ìṣòro ayé ọmọ ẹ̀yẹ ní kéèyàn máa tẹ̀jú yóò kádùn mi kọ́ mi àdúgbò ila Allahi ala basira gbogbo mú kúkú kúkú tó dájú wọ́n yóò kọ́ ní basira min al-fara'id níbi àpé ọ̀rọ̀ ẹ̀yẹ لأنه لابد للداعية من العلم لابد من داعية من العلم ثلاثني كداعية كنما ثلاثني بما يدعو إليه pàápàá jùlọ tó ń kúkú sí ìgbà ní ẹni tí ó fún láfọwọ́ ní tó rìn láwò àwọn alábájọ pé fágídò ṣe kí ni láyò tí àbí ẹgbẹ́ tó pẹ́ kúkú sí ìgbà ìdíkọ́dá tó mú máìkì lọ́ọ́ báyìí bí tí tó ń sọ yẹ ọdẹ lójú ṣe gbàbá rí mú kiri kan náà mú kiri òdù tó bá ní báyọ̀ náà ní àárín mi ọ̀parí ẹnu. الدعوة فريدة دي الدعوة يعني فيكون علم بذلك فريدة àṣíkọ́ ọmọ ń pa tó kù kìí náà ọ̀ràn yẹn ni ó di yíwa wallahu ta'ala alam arábìá ẹlẹ́ẹ̀kẹrin min dala'il tawhid qawluhu tanziha lillahi min al musabba mo náà ni pé nínú ẹlẹ́ẹ̀kẹrin náà ni pé nínú jẹ́lá ilẹ̀ kọ́sùn tawhid nínú dídá ẹwà ìmọ́lọ́n lọ́kan lọ́nà òtẹ̀nzíà ní kọ́sùn tawhid yẹn máa kọ́sùn tó tọ́lọ́wọ́ bá lè láàyè ni musabba láti pé kẹ̀kẹ́ jọjọ mọ́ yá èébú àbúkù kọ́lọ́wọ́ bá يؤخذ بذلك سبحان الله الله بطمني سبحان الله وما أنا من المشركين بيوسن وانتوان شبه فسبحانه الله سبحان الله دليل على أنه واحد لكماله قصيدة كتبت بيها يلالا لوبا أو كوديا كاتبه آه أيوه سما الله أني أتحجل البصر عن ترى من فتور ثم رد البصر كرتين ينقلب إليك البصر وخاطئة هو عصير أيوه سماو أنا تاريخ كتبت آه ما ما ما يبيدين ده sí ọlọ́ni tún tó padà lẹ́ẹ̀kejì tó wò ó lórí ìgbà tó kù díẹ̀ káàkiri sama kò sí ọlọ́run bá sùn ẹ̀hán àwọn ọ̀tí alábàtọ́ ga ni. هذا مسبع أي وعن المماثلة على خالق للمخلوق لما في ألون ويد حقك لا إله إلا الله لما في ألون ويد حقك تمثيل الكامل بالناقص كما في انتقي وانتقي ja'ala o náà kìtì àbùkù ní fún kàyẹ àbùkù ní fún kàyẹ àwọn lárúbáwá ẹ̀pẹ́ mú ẹ̀kọ́ àwọn lárúbáwá jọ yorùbá mo gbé ọ̀rọ̀ kalẹ̀ bí òwú láì ẹ̀wọ̀n kan tó wí ó ní kala sha'ir lam tara anna sinifu yankusu qadra allah <laughs> káwá ní ìgbà yìí ó mú ju gidi lọ ìgbàgbọ́ mi yẹ yín ó ní alamtara ìwọ náà rí ni anasaifa ike ìdàkà fi ń gé gan yẹn kò sí kọ́dọ̀ àdí kan ìdá kíìlà tẹ́lá sọ pé anasaifa amga min al-asa pé ìdá yìí ó mú ju gidi lọ yẹ kẹ́mù bá ìdá yẹn ni bí tí òfin ebi tí òjò ra wọn ni tí wọ́n ní à ìdá yẹn mú jùlọ lọ fáìn àmọ́ ìdá ó mú ju gí lọ àà àà àà ikú bí ẹ̀jọ́ oorun díẹ̀ ikú àti oorun jọra wọn díẹ̀ bí wọ́n pe wọ́n pe oorun náà ní kúmbòmí nínú kùránì ó rí o àmọ́ máa fi dàwégi kò kò dára wọn ó di wa akọ̀bùn kan ìdání sábà tí wọ́n sábà mú yẹn pé bí mẹ́rin ń jẹ́ àpàrùn ọlọ́kọ̀ wà fún ìjì ẹ̀ríkà bá bá pé òun fẹ́ bá ti mùkábàlà òun fẹ́ bá ti debate mẹ́rin ń jẹ́ àpàrùn ọlọ́kọ̀ debate ara rẹ̀ ní ọgbọ́n tó debate kankan gbọ́dọ̀gbọ́rọ̀ ẹ̀gbẹ́ kọjá lọ́wọ́ sí ibi ìdìbò lọ́rọ̀ bí ìdìbò kọ ara rẹ̀ débẹ̀ ó lè ọjọ́ kẹ́kọ́ lóun níbi tó ń déhùn lọ́wọ́ ní ìbéjì máa lè fi fúnra rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ọ̀dá ìtọ́ ń tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ ẹnu mọ̀ bọ̀ sí debate ọjọ́ mẹ́kì kọ ni ó ní kíni àti bá lọ́wọ́ sí debate nù ó ti yé bó lè lọ nìyẹn àbùkù ní fún ìdàkọ́ máa fi wégi àbùkù ká ìdáhùn ó bẹ̀rù wí ọkọ̀ káwíwé ọ̀gbẹ́ káwíwé àjá ọjọ́ ra wọn ọba igi àkéèrè àyè nípa igi wọ̀lú ìdá ó di yàtọ̀ ànàjì wọlé nípa ra wọn èèdàmù ó di wallahu ta'ala alam bí kí ìwà sọ pé òun fi fóònù sí yìí ọmọ fi wé fóònù yọ̀ ló fóònù àmì ìyà mọ́ ẹ̀ ẹ́ fóònù yọ̀ ọ̀nà kò kankan bí mú ju ọkọ̀ kọ̀ọ̀kan báyìí rẹ̀ kọ̀ọ̀kan lórí àmọ́dé sí yìí kò sí màtí kò sínú mo ń sọ ndí òní pé mo ti wá àti kàtíkà kúrì nípa ogun pé àwọn èbó àwọn èbó dẹ̀lùkún wọn civilize tí wọn civilize àwọn èbó yìí dẹ̀lùkún civilize wọ́n á sọ pé 18 17 àbí 17 18 wọ́n tún mọ̀ gbà tó obìnrin máa jogún àwọn obìnrin fi sọ pé àwọn fẹ́ lè bèèrè sára wọn 1870, seventeen èmi pè wọ́n á ní mami àwọn olùgbọ́gbù gbogbo àlẹ́ olùgbọ́gbù ní wọ́n á sẹ́dí náà lọ́dún wọ́n bá eighteen forty eight lẹ́kẹ̀ fún mi eighteen forty eight nígbà tí níbi ha sórí wọ́n kà fi wé jàkà wọn ìdílé lórí gbàá Jerusalem 1948. forty eight wọ́n lè gbàá sọ̀bùkà gbá ọ̀nà díẹ̀ sílé lọ́wọ́ àárín ìgbà ìsẹ́ra wọn bọ́lá ló gbé fún mi ọkọ ní ọ̀kan 1806 ní 1807 ìbùdó ṣẹlẹ̀ lọ́sọ̀ yẹn ẹni mọ̀ gbàgbé nǹkan báyìí ọdún yẹn èmi yóò fi ṣe mo gbá lábẹ́ fàbùkù kan wá pé mo mo dín kiri wọn kù 1718 àti mo tún gbọ́lá fún wọn gan ni ọdún yẹn ọdún bọ̀ kóbìnrin máa di owó náà ní pápátì ẹrú lọ́ka obìnrin gan pápátì nínú èbù yìí nínú èbù yìí gan pọ́n lé o ẹ̀rọ lárúbá dẹ̀ níyì one thousand four rand three thirty eight years ago thirty eight years ago يعني سيدنا قال الله سبحانه للرجال نصيب مما ترك الوالدين ولا تقربون النساء نصيب مما ترك الوالدين ولا تقربون إما كلا أو قصرا أقوى وان تاو من صورة تكيك تكيك يزقو أنا ذا زي كذا جو جو صورة يزقو إما فراوة هذا على جو أما أما أما تلمه أما تلمه ọmọ ti sẹgbẹ̀sẹgbẹ̀ tí láwọn èbó ara o ọ́ dé ọ̀nà máa fọwọ́ sí jẹun bí tiwọn wọ́n àwọn tí wọ́n lájú mọ̀ wáyé ọwọ́ tún náà fi jẹun mọ̀ wáyé wọn mọ̀ báyá bí lájú débẹ̀ ó sì lájú débẹ̀ ní ìsinmi ó dé àbá bẹ̀rẹ̀ wọ́n jà farawé ọmọ àwọn ní kó mọ̀ farawé wa alalẹ́rì àwọn tó àfọ̀rọ̀ ìwọ ọlọ́ba ẹ̀bá bínú wọn yé lébo asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni ló kú àwọn afáwọn òfin mí nǹkan afáwọn bàbá bá gbogbo ń báyìí àbábọ̀ bá sọ̀kọ̀ tíra bàbá yóò rí náà àwọn ọ̀rọ̀ tó ń sọ làwọn èèyàn kọ́lẹ̀ tí wọ́n kọ́lẹ̀ tán wọ́n wà lè gbé bá bàbá ọ̀rọ̀ tó ń sọ báyìí báyìí báyìí làkúlẹ̀ báyìí àfin àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn agbéyàrí ọ̀rọ̀ bàbá ni nínú ọmọlé kí ọkọ́ ó di nínú ọmọlé kí ó tíráì ó ti rí àwọn kódà nìkan ó wà nù tó fi píjẹ̀tẹ̀ gbogbo ojú àgbà tó jọjúmọ̀ yọ àgbà tó fi píjẹ̀tẹ̀ ó di ó wà nù tó fi píjẹ̀tẹ̀ ó lọ́nà ti sàmì sàmì nílà yorùbá rẹ̀ tù ìlú ìlú ní sínú àyẹ̀wò ìlànà ti sí mòrò ó di ìwà ọ̀la òtò máa gbìyànjú àti ṣe kọ́lọ̀ máa ní kí láàyè àmọ́ ní ìsinmi ọ̀ráyè ọlọ́run ti gbá káráyè ìbí náà fẹ́ ṣàkọsílẹ̀ àmọ̀tẹ́ mo gbọ́ yorùbá wọ awọ awẹ́ bí báwọn ẹwọ tí ìwé tó kún gbájú ni kí dr abdulrahman alẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí fún àtàkùnkà gbájú ni tó lọ́kọ́ ni amẹ́ríkà ní ọmọ ní kí lọ́kọ́ àtúmọ̀ nàwákìlì tó wí ìtumọ̀ kún gbájú ni ọ̀kọ́ náà abdulrahman ló kọ̀ rẹ̀ ní pé ọ̀dẹ̀ ọ̀kọ́ náà ọmọ ní kí wọ́n lọ́kọ́ ó ti kọ̀rọ̀ ṣẹ̀rẹ̀ ó ti gbé fún ọ̀dẹ̀ pdp

ẹ̀mọ̀kánì ebi tó máa sọ ẹni máa jọ wọ́n lójú ní wọ́n máa ṣèbò máa ṣèbò báyìí kí báyìí bẹ ọ̀rẹ́ kọ́sìm ni ọ̀rẹ́ kọ́sìm ni à ń pè bàbá alájégúnlẹ̀ ọmọ ẹgbẹ́ tí wàá ti workshop ọmọ ọ̀fà ni christian wa ni àmọ́ ìyẹ́ ẹ̀ adìyà ni àti má bẹ̀rẹ̀ ìmọ̀lẹ́yà fún mọ̀mọ́ ẹ̀ ẹ̀ sábà jáde skul ti di christian ọmọ wa brain wọn máa sharp gbọ́n tí ìsinmi sùn náà ó ní kí wọ́n hàkùrán sórí lọ lè kí ó so brain has been trained ó gba àjẹ pé orí tí wọ́n sọ yẹn ìjọba yẹn ìbílẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ó yẹ bẹ́ẹ̀ ni ó sì méjì bẹ́ẹ̀ ó mùsùlùmí tí wọ́n ayé ta wàá yìí sìn láyé ta wàá yìí sìn gbogbo amọ̀mọ̀ ẹ̀ lọ tí wọ́n ti tó lówó lọ fẹ́ àwọn mùsùlùmí náà ti ti tó lówó lè mi ò fẹ́ pé